wẹ̀ kí o mọ́ gé èékánná rẹ jẹun tó dára lásìkò má jẹun jù bẹ́ẹ̀ ni ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo bí ọyẹ́ bó ṣe ń borí ooru ìmọ́tótó ilé ìmọ́tótó àyíká ìmọ́tótó ara ìmọ́tótó nìkan báyìí òun ni ó ṣe kí ni ni ó ń lé àìsàn jìnnà sí ara tó bá wọ pé yẹ ẹsì sí ni mí àwa làwọn ń bẹ wa làwọn point ẹ máa jáde tẹ bá rẹ wọn gèmí ń ta ẹ wò pé kí ló dé sẹpẹ́sẹpẹ́ figure eight ah àwọn fine girl tán àmọ́ tẹ bá dé kọ̀rọ̀ yàrá wọn gbogbo àwọ̀tẹ́lẹ̀ wọn báyìí bẹ́ẹ̀ ṣe ń ba lórí igbá ìmí ìgbọ́njọ́ tí ilé ìdáná wọn báyìí ni wọ́n ń gbé ilẹ̀ ìdọ̀tí ni wọ́n ń gbé sí kí ló dé ẹ̀ẹ́dẹ̀ rí i pé lọ́pọ̀ ọgbà náà arípàmù èèyàn ń kú àní kúkú òjijì arípàmù èèyàn ń ṣàìsàn ọ̀nà ah, àbí síkìlà lọ́mọ yẹn ni tabaníkà wò dáadáa ọ̀pọ̀ ọmọ míì kò ní pé bóyá síkìlà ni wọn àbí wọ́n lárùn ìdílé àbí nǹkan kan ṣe wọ́n torí pé ìdọ̀tí ti pọ̀jù káàkiri rẹ̀ pé wá ti kó dọ̀tí pọ̀jù sínú ilé ó máa ń fa germs ó máa ń fa àwọn ohun tó jẹ́ wípé tí a bá ń fà á símú nígbà míì gan ó lè kó àbùkùn ó lè jẹ́ kí àìsàn kó wọnú ara láṣẹ Èdùmàrè àní ṣàìsàn ẹ ká wá gbìyànjú bá wẹ pé àá fẹ́ ṣàìsàn yẹn ká máa gbìyànjú àti máa ṣe kíni ká máa ṣètọ́jú ara wa bí wọ́n ṣe ń tọ́jú ara wa yẹn ká máa tọ́jú àyíká wa náà bákan náà kí ẹ̀mí wa lè gùn dáadáa àwọn pé tabaníkà ò láyé àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa láyé àtijọ́ wọn ò fi bẹ́ẹ̀ ṣàyẹ̀yí mígò tí ẹ̀ ń ṣàìsàn wọ́n dẹ̀ máa ń pẹ́ dáadáa torí pé wọ́n ṣe kí ni wọ́n ń ṣe ìmọ́tótó àyíká wọn àti wípé wọ́n dẹ̀ ń jẹ ohun tó dáa nítorí náà ká gbìyànjú láti àsìkò ìwáyé púpọ̀ tí mò ń sọ yìí ni mo kọ́kọ́ sọ àǹtí ẹ̀ kan àbí bros tẹ́pẹ́ yìí báyìí tá bá rí yín tá bá pàdé yín club hey tá bá ń gbọ́ tó alẹ́ bàbá tó alẹ́ bàbá o gbogbo ìnà bẹ́ńsì everything tí ilé yín dẹ̀ dọ̀tí tí ò ṣe wọ̀ tí ò ṣe tó jẹ́ pé ìmí gan ìtalárí àwọ̀tẹ́lẹ̀ wọn ọ́ lè wọ́ bóyá lóṣù kan wọn ní fọ̀ yẹn láwọn ọkùnrin ni ọ ẹ má ní kó pọ̀síbù ó ń ṣẹlẹ̀ àwọn ọkùnrin míì báyìí àwọ̀tẹ́lẹ̀ wọn oṣù kan oṣù méjì wọ́n ṣì ń wọ̀ wọ́n dẹ̀ ń ṣe big boy kiri ta wọ́n lọ club wọ́n ń jayé kiri àmọ́ tó bá sọ pé nǹkan ṣẹlẹ̀ sí wọn níbi tí kò ti ṣẹlẹ̀ wá ní wọ́n ń ṣe operation kiri wọ́n ń gégbá wọ́n ń gẹ́ o àdẹ̀ nímọ̀ wípé torí pé ìdọ̀tí tí kinní ti rí òun ni kò jẹ́ kí wọ́n ṣe kí ni kò jẹ́ kí wọ́n tiẹ̀ kíyèsí ara láti lè sọ pé wọ́n ehm, pé ohun tó ṣẹlẹ̀ yẹn kò tiẹ̀ ṣẹlẹ̀ sí wọn rárá nítorí náà láṣẹ Èdùmàrè bí mo ṣe sọ àní ṣàìsàn àní kókò jìjì ká gbìyànjú láti máa ṣe ìmọ́tótó àyíká wa ọlọ́run tó dá wa náà ọlọ́run ọba náà ọlọ́run ohun gangan ló bá ìmọ́tótó mo fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express bẹ́ẹ̀ ni Miliki ká má Miliki ká má mùkúlù nǹkan yìí sọ pé lórí Miliki no dolly ọ̀nẹ́ fàájì lẹ́fù bẹ́ẹ̀ ni bá a sọ fún mi So Bímbọ́ ó yá àsìkò Miliki Express inú mi máa ń dùn ara mi máa ń yá ṣe rí gbà mí nǹkan bá sọ pé Bímbọ́ Miliki yá báyìí ah ah a máa ni pé okay now let's go there ẹ sọ pé lórí ètò Miliki Express máa ń láǹfààní láti jẹ̀gbádùn oríṣiríṣi ohun ọmọ láǹfààní láti gbádùn campus gist látẹnu Tóyìn Abiotimọ̀pá àhán ah, ah, Tóyìn àwọn ilé ìwọ̀ bẹ̀rẹ̀ anybody kí ni ohun tó máa ń lọ́nu school báyìí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ló máa já wa sí tán pé ó yá <laughs> ọtí ọtí àti the hot bákan náà entertainment gist wa náà ẹ máa láǹfààní láti gbádùn ohun tó ń lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ tún mọ̀ pé hmm, celebrity gist yẹ gossip ohun tó ń lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká tó yẹ pé àwọn tó yẹ pé ìgò mọ̀pọ̀ ń ṣẹlẹ̀ àmọ́ àbọ̀ àjí àwa tẹ bá gbọ́ gbé fún gbé fún gbé fún eh, ẹ Bímbọ́ mo sára mi Madiva mo sára mi ṣẹ́ra wa àwa a kì í mọ̀fọ̀ ohun tí ẹ̀yin rò pé ẹ fẹ́ mọ̀ nípa olúmọ̀ọ́ká wa tí ẹ tí ẹ tẹ́ ẹ tí ẹ mọ̀ àwa mọ̀ àṣekínni àwa jà yín sí tábàlà ìbá àṣekínni tó bá ti tó bákan náà láǹfààní láti jẹ gbádùn oríṣiríṣi orin àti ẹ̀fẹ̀ àti oríṣiríṣi ẹ̀kọ́ náà la máa kọ́ lórí ètò Miliki Express orúkọ mi ni Bímbọ Badmus ọmọ ẹgbàá lẹsàbí tí ń gba rẹ lójoogun agbóǹgbò àkàlà ìjà àyẹkùn mi ti ń kù mọ lórí ẹ wo lẹni tẹ bá ń gbọ́ no darling no sleeping eh? on a fàájì level lórí Miliki ká ṣe kí ni ká Miliki ká mùkúlú mù kẹ̀kẹ́ ẹ wò kó tó di pa wá kán sí agbami ètò báyìí ní pẹ̀rẹ̀ o ẹ ká lọ sókè lọ ká lọ jó orin ọmọ mi Adékúnlé Gold tó pe àkọlé ẹ̀ ní ire bẹ́ẹ̀ ni ká bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ire ire ire kó máa bá wa gbé kó máa bá wa lò tí ó sì ń tẹ̀síwájú